òṣèlú tó ń fẹjú tí àwọn ìpolongo ń lọ lọ́tún tó ń lọ lọ́sì sà ẹ̀sùn gbà náà pé tí ààrẹ tó wà nípò pé tó bá wọlé ẹ máa fi nàìjíríà lẹ̀ fún àwọn yorùbá rò pé ààrẹ ti wọlé ààrẹ ń gbúrò bàbá wa ní nàìjíríà kí ló dé tí ìbí lọ́pàá kí ló ń dá dúró sà. o mọ̀ pé mo ti lọ fún bíi ọ̀sẹ̀ mẹ́fà sí i torí èyí tèmi lè ibi tó bá wù mí ni mo lè lọ gbé nǹkan tó bá wù mí ni mo fẹ́ ṣe. twenty five years ni mo ṣe ní military lọ́dún yìí pé twenty five years mo ti bá wọn bẹ̀rẹ̀ politics àwọn olóṣèlú tó bá papọ̀ fifty years kéèyàn tó. àyíbẹ̀ láti díẹ̀ lónìí. ṣé mímọ̀ ṣe tèmi ni àbí olódùmarè kò sí ní bá ní tó fẹ́ lọ lọ́nà àwọn lọ nìyẹn ṣùgbọ́n eh, ìlú ẹni ni ìlú ẹni ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà tí ọ̀rọ̀ ìdìbò tó ń bọ̀ àwọn ọ̀rọ̀ wá bí ni ẹ má bínú ẹ mú sùúrù Eh, tí àgbàlagbà àwọn tó ń wá bá mi sọ̀rọ̀ nínú ọ́fíìsì ibi tí jókòó rèé tí àtúwà bí yẹn bàbá tó ọ̀gá wọn ní eh, àwọn APC bàbá àgbàlagbà retired justice olóòrùn níbẹ̀ ninety four year old wow. two former deputy governors ló jẹ́ pé àwọn leaders wa náà ní àwọn sùúrù pé ìka àwọn gbà pé wọ́n ti ṣèkà fún ẹni rí pé kí n mú sùúrù gbogbo yẹn náà wà ní ẹ̀ kéèyàn láti tó bá nífẹ̀ẹ́ sí Olódùmarè àti sáwọn ènìyàn ìyẹn ò ní sọ pé kẹ́mi ọ̀ lè dá mi dúró pé kí n má jáde lọ bí kí n bá ti ẹ ṣe bó ṣe dé ni. sẹ́ni tó yọ mí lẹ́nu bàtà wà lọ́nkàn tó wù wọn máa wọlé lẹ́gbọ̀n lábúrò ní lọ́wọ́ gbogbo fún wọn náà lọ olọ́rẹ̀ olẹ́bí tẹ́bi pa wọ́n. nígbà tó lẹ́ẹ̀ tí wọ́n sọ pé ètò ìka mú sòrò fúnra wọn wọn wá bẹ̀rẹ̀ ní èmi ò tiẹ̀ rò síkà torí ẹni tó lódùmarè bá fẹ́ yàn sí nǹkan àwọn àkọ́kọ́ lọ sí spiritual desert the tunnel of tribulation I have been mo ti dórí òkè ní òṣèlú tó jẹ́ pé mo jókòó sí yàrá olórí oko báyìí nínú fílà yẹn náà ti jókòó sórí bẹ́ẹ̀dì yẹn kí ni bá bàbá ṣèpàdé wọ́n tún gbé mi gbìdìgbìdìgbìdì láìṣẹ́ ó tún di kirikiri láti rí alábẹ ìdàkejì ayé tí n bá gbọ́ ṣe bí mi tán ṣe dàgbà sọ fún mi pé mo máa kí ni fẹ́ ṣe mo ní ọmọ ọmọ ìdí tán ti bí mi. bàbá tó dá politics sílẹ̀ ní Nàìjíríà Herbert ẹ̀gbọ́n màmá màmá mi ni iṣẹ́ táwọn ṣe ibi tí bàbá gbé dé kó tó lọ làwa náà là ń ṣe lọ that's why ẹ̀rù gbọ́dọ̀ màá sọ òótọ́ ọ̀rọ̀ ọ̀yà kò ṣe ti wọn ẹ̀rù bèmí o torí opportunity lèmi rí pé ọlọ́run fún mi kí n wò pé ah àti mọ bókè ṣe rí ó ti mọ bí ìsàlẹ̀ ṣe kí ló ń bọ̀ lókè it's a rare privilege and like you said tó bá dùn mí tí bá dùn mo bá dùn lọ́tẹ̀ tó bá ní kí n lọ gbọ́n màá gbọ́n but nígbà tó bá dùn wò wàá tún wálé wàá tún kàn ṣe eré nìyí àmọ́ orúkọ tá à gbà sí ń ta hmm. kò sí tó bá ti gbé green kìíní ẹ̀ sílẹ̀ tó ti wù ẹ́ báyìí nàìjíríà kì í bọ́ ti bú bẹ́sẹ̀ gbé kan. ó bẹ̀rẹ̀ sí sí gbogbo ọkọ̀ ẹ̀ ti gbogbo orí ẹ̀ sí àti pàtó àti gbogbo kó tó ló kíbo kíbo kó wá. nínú Ghana bíi náà olóhùn akọ àwọn oṣù kí àwọn àní ẹ̀jẹ̀ ká sọ̀rọ̀ dẹ̀rọ̀ nǹkan mèremère tọ́lọ́run fún mi yóò pọ̀ gbọ́ pé àwọn kan jí wọ́n lọ ń jí gold wọ́n ń wà wọ́n jí ìjọba àwọn pa ẹ̀ àwọn tó ń lọ ń gbé epo tó ń lọ ń gbé láti orí òkun ni o àwọn yẹn náà ṣe bó lágbára yìí wà. ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ ẹ eh, owó tó rẹ́ẹ̀dì owó ti yọ àti pé owó tó ti fẹ́ ẹfẹ̀ lẹ́sàmọ́ náà yẹ ká jà ẹ lọ owó tó ẹfẹ̀ lọ́gbẹ̀ẹ́sẹ̀.